ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún olúwa ọba wa jalla wa ala àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run anábí wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam tíra tí a máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa lóòrọ̀ tù ní ni tíra alwajizu fi fiqh sunna wal kitabil aziz àfáà tó kó tíra náà jọ ni dr abdulazim badawi ibi tí a ti tẹ̀síwájú lóòrọ̀ yìí o náà ni báàbù tó fẹ́ sọ̀rọ̀ fún wa nípa ìrun pípè a ti bẹ̀rẹ̀ báàbù tí ń sọ̀rọ̀ nípa nǹkan tó so má ìrun tó jọ mẹ́ta lọ́rọ̀ yìí al-azan irun pípè ni a ó ti bẹ̀rẹ̀ azan irun pípè ń bẹ nínú àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sọ pé ó jí anya kó tó di pé a ó kírun yẹni pé ká àwọn ọ̀rọ̀ tí a fáfẹ́ sọ fún alábẹ́ báàbù ọ̀rọ̀ tó pọ̀ ni a ma ìdájọ́ ti ń bẹ fún ìrun pípè ipò ló wà nínú sharia islam báwo ló ṣe yẹ pèrún ẹni tí ó pèrún irú sífà àwòrán yẹn wo ló yẹ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀kọ́ tó wà ní abẹ́ afá bẹ̀rẹ̀ wípé al'azán ìrun pípè alákọ̀ọ́kọ́ ni hukumuhu kí ni ìdájọ́ ìrun pípè nínú sharia islam afá ni al'azán huwa al'ilamu bi dukhuli waqti salati bi alfazi mahsusa ó kọ́kọ́ sí definition ìrun pípè fún wa ìpé ìntàǹpé ni azán ìrun pípè òun náà ni huwa al'ilamu ona ni a itimani ní ilam ona ni pe information ìfitónilétí ìbúnibọ́ nípa dukhul waqti salat wípé àsìkò òun ti wọlé so tá ń pè irun pípé definition rẹ̀ náà ni pé ìlàmù bi dukhul waqti salati bi alfazi makhsusa káàfí manya káàbù níbọ́ nípa wíwọlé àsìkò àmá pẹ̀lú àwọn gbólóhùn kan tó jẹ́ gbólóhùn pàtó kìsìpá ma pariwo pé àsìkò òun ti wọlé o àà ó láwọn gbólóhùn pàtó kan táà ti máa ìfọ́ọ̀mù ara wa táà ti fúnra wa gbọ́ nípa wípé àsìkò ti wọlé definition yìí àfáà ni àwọn mú nínú sahihu fiqh sorry nínú fiqh sunna fíkíù súnà ní wọ́n láwọn ti mú definition wọ́n láàlá ti fíkíù súnà ti fi sẹ́ìdì sáàbì àwọn tíra tí wọ́n sọ ní fíkíù súnà pọ̀ àmá inú èyí tó kọ́kọ́ popular tààmà ní tí jẹ́ fíkíù súnà oná ti sẹ́ìdì sáàbì àwọn míì irú eléyìí náà alwajizu fi fíkẹ̀ náà ní fi fíkíù súnà àwọn míì náà tún bẹ́ tẹ́ pé wọ́n lórúkọ tuntun papọ̀ mọ́ fíkíù súnà wallahu ala kí wọ́n ọ̀ràn àyàn ní kápẹ̀rún ká tó kírùn kí ló fata fa fi pè ní ọ̀ràn àyàn ó ní amalik ibn al-khawairib anna nabiyya sallallahu alaihi wasallam qala idha hadaratis salatu falyu'adhdhin lakum ahadukum وليأمكم أكبركم فقد أمره صلى الله عليه وسلم بالأذان والأمر للإيجاد كما هو معلوم nta fa fi pe ní ọ̀ranyà ona ni egba wa sari gba látọ̀dọ̀ malik ọmọ al-Huwayrith oni dájúdájú anabi sallallahu alaihi wa alihi salam sọ báyìí wí pé tásìkò orun bá ti tó idha hadarati salat tásìkò orun bá tó faliyu adhin lakum ahadukum kẹ́ni kan nu yín pè run fún yín ẹni pé tásìkò orun bá ti dé dandan ni ká wẹ́ni kan kó pè run fún yín wàlìyà ummakum akbarukum kẹ́nìkan bá wá pẹ̀rún fún yín tán o ẹni tó bá wá dàgbà jù yín lọ òun náà lẹni tí ó wá ṣe ìmáàmù fún yín nítafà fi mú àdísí wá náà ní pí gbólóhùn tó wá ń bẹ́ ipé fàlíyù azin lakum ahadukum kẹ́nìkan nù yín pẹ̀rún fún yín ṣùgbọ́n gbólóhùn wàlìyà ummakum akbarukum àwọn rìwáyà míì tún wá nípa ẹni tí ó máa ṣe ìmáàmù fún ni tàbá fẹ́ yan imam ẹni tá kọ́kọ́ wò náà ní pé ma kuraani ká na siwa wá mẹ́ o ma ka ká ha kùránì jù o là máa fi ma tó sì mà a àwọn ìdájọ́ ẹ̀sìn ha kùránì tó sì pé ó lè má mà nípa bóyá kọ̀bùlì ibà àdé àbí nǹkan míì ṣẹlẹ̀ sí tí so ati gbogbo bi gbogbo hadith kódà ó débi pé ta ló kọ́ sí ìjírá àti pé àmì àti gbogbo pé ta ló dàgbà jùlọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdísì ilé ìbò ṣe wá ní àmá àwọn ní wà tó tó lẹ́sẹ̀lẹ́sẹ̀ bó ṣe ká yẹni tí ó jẹ imam afáwa ni nínú àdísì fakọ́dẹ̀ amarahu bil azan anábi pala ẹni láṣẹ láti máa pẹ̀rún wàlá amuru àṣẹ tó wá pa ní in túmọ̀ sí pé ọ̀ràn yẹni kama huwa ma'lum gẹ́gẹ́ bó ṣe já sí pé nǹkan tá a mọ̀ ni nínú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ àbí tá a tún máa kọ́ òun náà ni pé tánàbí bá pàṣẹ ìpè ẹ ṣe nǹkan báyìí tá a sì rí nǹkan kan míì tó wá sọ àṣẹ tánàbí pààyàn di fúfú yẹ ntánàbí pàṣẹ yẹn tó pàṣẹ rẹ̀ yẹn ọ̀ràn àyàn ni torípọ́lọ́ nǹkan sọ pé fàlẹ̀ yáhàzádì làdínà yukhalifuna an amrihi an tusibahum fitna aw yusibahum azabun alim kí wọ́n sórí ara wọn àwọn tí máa yapa àṣẹ rẹ̀ tánà bíbá pàṣẹ tó wà yapa àṣẹ yẹn kí fìtínà mọ́ bá ṣẹlẹ̀ sí wọn tàbí ìyà ẹlẹ́ta elérò nínú ìmá usulul fiqh tí amúrò anábì pàṣẹ sallallahu aléhi wa alihi wa sallam táà bá ti rí nkankan míì tó sọ àṣẹ yẹn di fúfúyẹ́ àṣẹ yẹn ọ̀ràn àyàn ni so n táà fà gbójúlé ní ìtàn fi sọ pé ìrún pípé hukumuhu àmì wájibun ìdájọ́ ẹ̀wọ́n ní wájibun lórí ọ̀rọ̀ iná àwọn àfá ní ọ̀pọ̀lọpọ̀ yapa ẹnu àwọn àmì ní sunnatu ni wọ́n ní lágbára ni àwọn àmì ní wájib àmọ́rọ̀ tí ó wà láàrin tó jẹ́ pé náà làwá farama àbílì farama lọ́pọ̀lọpọ̀ àwọn farama ni pé irun ìta ń pè ní fardu kìfáyà o náà ni ọ̀ràn àyàká ọ̀ràn àyà ni ṣùgbọ́n ta bá ti rí àwọn tí wọ́n tó láti ṣe ọ̀kan ọ̀ràn àyà yẹn tán bá ti ṣe wọ́n ti gbé ẹ̀ṣẹ̀ kúrò fáwọn ẹlòmí táàbára wọn tó tó láti ṣe nǹkan yẹn àbí táàrẹ́ nìkankan tó ṣe gbogbo àwọn mùsùlùmí tán bá wà lẹ́nvárúmọ́tì ẹ̀ wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n ta bá ti ráwọn kan tán bá ti ṣe wọ́n ti gbé ẹ̀ṣẹ̀ kúrò fún ẹlòmí so irun pípé èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù àbẹ́yìn tó pọ̀ jù tàdẹ̀rọ kó ṣe dédé jù lọ́nà àwọn àfà òun náà ni pé ká sọ wípé fárúdù kìfáyà lápèjúwe mọ́sálásí wà ń bí mọ́sálásí wà lọ́wọ́ yẹn ó wà lọ́dọ̀ àwọn àgbàlagbà sàábì àti bòmíì náà tó má ti pèrú níbì kan tó sì jẹ́ pé gbogbo àdúgbò yòókù tí mọ́sálásí wà yẹn láti gbọ́rùn pípẹ́ kò pọn dandan fáwọn láti pèrú mọ́ yàní ó ti tó ń táa fẹ́ lò nípa àrùn náà ni pé káwọn yóò máa pásìkò òrùn ti wọlé gbogbo ará àdúgbò sì túmọ̀ kò pọn dandan fáwọn láti pèrò mọ́ látòjọ́ pèrò márkàsì nìsín tí gbogbo àwọn lágbàlagbà sàábé àwọn tó wà wọ́n ti gbọ́rùn pípè yẹ kò jẹ́ dandan fáwọn láti pèrò àmọ́ kẹsẹ̀ pé wọn ní pèrò wọ́n lè pèrò àmọ́ kò pọn dandan fún wọn láti pèrò àmọ́ ò bá pèrò tọ́ tọ́ àfáà ní ọ̀rọ̀ àyẹ̀nà ẹgbà wá mi àbí hadith mi tààfáà túnmọ́ wá tí ń fi ń túnmà sí pé ìrún pípè ọ̀rọ̀ àyẹ̀ ni ó ní anas annanabiya sallallahu alaihi wa alihi wa sallam kana idha gazza bina kauman lam yakum yagzu bina hatta yusbi wa yanzur fa in fa in sami'a adhanan kaffa anhum wa in lam yasma' وإن لم يسمع أذانا أغار عليه wani sayidina anas radiyallahu anhu ó ní dájúdájú anabi sallallahu alaihi wasallam ó jẹ́ ni tó ṣe pé tó bá fẹ́ jagun pẹ̀lú wa ó fẹ́ kó wa lọ sójú ogun yani kó fẹ́ jagun ó fẹ́ ja àwọn yan kan lógun pẹ̀lú wa àmọ́ kó lọ àwọn ogun ta nabi jà pàápàá jùlọ táwọn yan bá gbógun wá ti anabi tó no gbógun ti wọn tọ́nàbí wá fẹ́ jagun pẹ̀lú àwọn sàábé wọn ni lámìyàkùn yẹ́gùzù bínà kìí wọnú ojú ogun èkìí jagun pẹ̀lú wa kìí kó wá wọnú ojú ogun hátà yusuf àti tílẹ̀ bá mọ́ lápèjú wọn fẹ́ lọ jàlú kan lógun tọ́bá dé tìlú yẹ wọn ní tí ìwọ́nú ìlú yẹ wọn ní gbógun tì wọ́n wọn ò dúró tílẹ̀ ó wàyánzùr yóò wá wòye sí fa ìsẹ́mi àzáànan tó bá gbọ́rùn pípè nínú ìlú yẹ káfà alẹ́kùn yóò kóraró pẹ̀lú wọn kò ní jàlú yẹn lógún mọ́ wà ìlàmì yẹ́sùmá àzáánán tí ò bá wá gbọ́ ìrun pípé agára àlẹ́yì nígbà náà yóò wá gbógun wọnú ìlú yẹn yóò kọlu ìlú yẹn àmọ́ so àfáà tún mọ́rọ̀ iná wa láti jẹ́ ká máa yí pé ìrun pípé nǹkan tó jẹ́ ọ̀ràn àyàn ni àwọn fardul kìfáyà ẹgbẹ́ bá عن معاوية عن معاوية رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إن المؤذنين أطول الناس أعناقا يوم القيامة وقال ترى سيدنا معاوية ينولون كما با oni dájúdájú anábi sallallahu alaihi wa alihi wa sallam sọ báyìí pé ẹ̀rí àwọn olùpẹ̀rún àwọn tí máa pẹ̀rún atwalu an-nasi a'naqan yawm al-qiyamah

àwọn ní àwọn àfáà wọ́n ní yàpẹ̀ ẹnu nípa gbólóhùn atuwalu àánáàkì ìbẹ̀ nínú àwọn àfáà tó ń sọ wípé ìtumọ̀ rẹ̀ náà ni pé àwọn ni ó jẹ́ olóríire jùlọ tó sì jẹ́ aṣíwájú àwọn èèyàn níjọ́ gbéǹdé alìkìyàmù nínú àfáà sọ pe gangan ni ma wo nǹkan tó sì wá mí pé tí wo nǹkan tí wo nǹkan

ẹni tí ó máa tòrùn musamman irú àwọn tí máa ń tòrùn yẹn àǹfààní wà fún wọn nípa irú nǹkan tí ànábí wà ìyẹn pé wọ́n ní ládá tó pọ̀ níjọ́ gbìndé alkiyama hadisi mi wọn abdurrahman bún abdullahi bún abdurrahman bún abisa asa al'ansari ثم المازني عن أبي أنه أخبره أن أبا سعيد الخدري رضي الله عنه قال له إني أراك تحب الجنم والبادية فإذا كنت في غنمك أو باديتك فأذنت بالصلاة فارفع صوتك بالنداء فإنه لا يسمع مدى صوت المؤذن جن ولا إنس ولا شيء إلا شهد له يوم القيامة آه، قال أبو سعيد سميته من رسول الله صلى الله عليه وسلم وقال عبد الرحمن ọmọ abdullahi ọmọ abdurrahman ọmọ abisu asala ansari yẹni pé ara madina ni súnmọ́ almazini ona tún wá jẹ́ ìran almazini ona wá gbọ́látọ̀rọ̀ bàbá rẹ̀ ó ní bàbá àwọn fún níròyìn pé Abu Sa'id al sọ fún pé a dájídájí mo rí ẹ mo rí ẹ léyàn kan tó yẹ pé ọ nífẹ̀ẹ́ àwọn ẹran ọ̀sìn ọ nífẹ̀ẹ́ kọ́ máa sin àwọn àgùntàn

gbogbo ibi tí yẹn bá wà lórí ìrìn àjò ni nílé ni tàbá fẹ́ kírò yẹ kí yóò pèrò látòjú àárín ìrìn àjò nísìn àwọn adédìka ìbẹ̀yẹ yìí ṣe mọ́sálásí kódà kó sì pé mọ́sálásí ni kò sáburú bẹ̀ kí yóò pèrò láti jẹ́ pé a fẹ́ kírò yẹn nínú gbó ni gbogbo ibi tí a bá wà á kó tó di pé a torí pé níbí báyìí anábì ló sọ̀rọ̀ yẹ anábì ń sọ fún wípé tó bá wà láàárín àwọn agbo ẹran rẹ̀ nínú gbó yẹn kò rí pé ó gbóhùn sókè tó bá fẹ́ pèrún kí ló fa anábìní la yasma'u mada sauti mu'adhdhin ẹnìkan ò ní gbọ́ extent gbólò olùpẹ̀rún yìí yẹni pé ibi tí gbólò olùpẹ̀rún bá dé jinnun wàlá insun ọmọ ènìyàn ní tàbálìjànú wàlá shay'un àbí nǹkan so alìjànú máa gbọ́ ọmọ ènìyàn máa gbọ́ nǹkan mìí máa gbọ́ nínú àwọn ẹ̀dá tọ́lọ́n subhanahu wa ta'ala illa shahida yahu yawmal qiyamah àyàfi kí nǹkan kó jẹ́rìí sí níjọ́ gbéǹdé alìkíyàmà sẹ́gbìnà abu sa'id al-khudri radiyallahu anhu ó ní mo gbọ́ọ̀rọ̀ yìí látorí àhá ànábì ni sallallahu alaihi wa alihi wa sallam òun ló sọ̀rọ̀ yìí fún yàní àbí sọ́ọ̀sọ́ al-ansari àmúlò náà wá gbọ́ lẹ́nu ànábì ni sallallahu alaihi wa alihi wa sallam tó ilé iná èyí tó wá kú náà ni sí ìgbà àbúsí ẹ̀ká ṣùgbọ́n ká tó bọ́ síbi síra yẹn gbogbo mọ́sálásí kọ̀ọ̀kan ló yẹ ká ní ẹni tí ó máa pèrún gbogbo mọ́sálásí ló yẹ kó ní lẹ́yìn náà àwọn tí ó máa pèrún iná ó yẹ ká pípè ó yẹ ká kọ ní kéèsì ó kàn máa ó yẹ ká kọ bí wọ́n ní inṣáàlá bóyá padà wá sọ̀rọ̀ wá tí ó jẹ́ ẹ̀rí lórí eléyìí nígbà tá a bá ń bá alhamdulillah ọlọ́run kó ṣe wá ní ahàlùsùnà àwọn ahàlùsùnà wọ́n máa gbìyànjú láti já sí pé gbogbo nǹkan tí wọ́n bá ṣe kakọ kádẹ̀ ṣe bó ṣe yẹ kí àáṣe eléyìí gangan bẹ nípa àmì nínú wípé èèyàn fi ń jẹ́ ahàlùsùnà pàápàá sọ́rọ̀ àwọn afáà máa sọ wípé alẹ́ ọlẹ́mú àbí ní Kaduna mi báyìí ní fódíò wọ́n ní class kan pàtó tó yẹ pé wọ́n máa kọ́ ìrun pípè ń bẹ̀ wọ́n máa kọ́ ìrun pípè ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n lọ sí ibẹ̀ láti lọ kọ́ ìrun pípè ń bẹ̀ nínú àwọn tó lọ síbẹ̀ náà nìkan ní àwọn bàbá wa alájì ṣọ́ọ́yè ọlọ́mọ́sà bá ti kú sí fún wọn wọ́n jẹ mọ́ bẹ nínú àwọn kan tó lọ síbẹ̀ yẹn láti lọ kọ́ bọ́n máa ń pè wọn mo rántí níjọ́ kan bẹ àmì ìrù wọn sọ fún wa yìí pé wọ́n láwọn ń bọ̀ wọ́n rí mọ́síláṣí kan ní area no pay road yẹn pé ah, àwọn bọ́ bí ẹni mọ́ázìlú mẹ́yẹn bó ṣe pé òun ah, pé àwọn brothers láti bí àwọn sì lọ síbẹ̀ láti lọ kọ́ ìrún pípẹ́ mo mọ numbers of brothers tó lọ síbẹ̀ nítorí pé a fẹ́ lọ kọ́ ìrún pípẹ́ eléyìí gangan ni Islam torí pé kìí ṣe pé kákan sọ̀rọ̀ kákan pèrú yẹn ni ah ó ní báwọn kálímọ̀ kọ̀ọ̀kan ti máa jáde and one thing is this táwọn èèyàn bá ń fi ojú súnà wòbìkà àbí tán bá expect láti máa bá níbì kan tán wá ń débẹ̀ yẹn tán wá di pé à ń tàn gbọ́n tán báyìí kò rí bẹ́ẹ̀ yóò máa kódọ̀ sí bá irú ààyè yẹn ìgbà tí mo fi wà ní túrúwàrá ní mọ́sálásí títẹ̀ǹgì àìbẹ̀ ni mo ti máa sábà kí wọn wọ́n máa ń ṣe tààlímù bẹ̀ ń gbà mí wọ́n máa ń gbáwọn àfáà

ẹwà rí sígà bá sí máa ń pèrú yẹn ó pọ̀ bọ̀tù bóyá káka ẹyọ̀ kan bẹ̀ ní a òní afá ní sifatuhu ìròyìn bó sí ẹka pèrú bá a máa pèrú an abdullahi bin zaidi bin abdurrabbihi qala lamma ajma'a rasulullahi sallallahu alaihi wasallam an yadriba bin naqus wa huwa lahu kari'un limuwafaqatihi an-nasara طاف بي من الليل طائف وأنا نائم رجل عليه ثوبان أخضران وفي يده ناقوس يحمله قال فقلت يا عبد الله أتبئ ناقوس قال وما تصنع به قلت ندعو به إلى الصلاة قال أفلا أدلك على خير من ذلك فقلت بلى وني وبلا ترى عبد الله وما زيد o ń gbàlá sọ́dọ̀ abdurrabbihi iná ní pé ẹrú olúwa ọba rẹ̀ wọ́n nígbà tí lámà ajima àrọ̀súlùláhì sallallahu alaihi wasallam an yadriba bin akus nígbà tí ànábì pinnu tó panupọ̀ nípa pé wọ́n máa lu agogo láti jẹ́ máa fi pèrún kó tó di pé àwọn ẹgbà wá tó wá nípa pé láti máa pèrún náà pọ̀ náà ni wa ìmí wà tó yẹ pé sẹ́dínà umar sọ pé ah

abdullahi ibn zayd ibn abdurrabbi ó ní ẹnìkan wá rọ kiri káàmì lóru ìyẹn ni pé mo lálàá lóru ó ní o ní àlá lóru wà ánà náìm tí mo ń sùn lọ́wọ́ ó ní mo lálàá ẹnìkan wá bá mi lójú àlá yẹn arákùnrin yẹn alayhi sawbani akhbaran ó wá wọ aṣọ méjèèjì àwọn aṣọ méjèèjì green làwọn aṣọ yìí aláwọ̀ ewé ni àwọn aṣọ méjèèjì tí ó wọ̀ nígbàtí ẹni yìí dé wà fi yadihi naqus yahmiluhu ó ní mo wá rí agogo agogo wà lọ́wọ́ ẹ̀ ó gbá agogo dání fakultu ya abdallah ó ní mo wá sọ pé mo pèrè ẹrú ọlọ́run mo pèrè ẹrú ọba yìí àtàbí ònàkó sọ́ǹta agogo yìí agogo tó gbé dání iṣẹ́ síta ni kọ́lá wọ́n máa tẹ́sìnà òbí kí ni wọ́n fẹ́ fa agogo sí tó fi ń béèrè pé sí mo ń ta agogo ni yẹni pé tásìkò òun bá tó a máa lù láti pẹ̀ àwọn láti wá kírun kọ́lá afala adúlùlọ́ka aláàkẹ́rì mìndálì ó wá ní sẹ́ kí n júwe fún ẹ kí n tọ́ka fún ẹ kí n tọ́ka kí n tọ́ka sí fún ẹ kí n júwe fún ẹ in tó lóore ju kẹ́ máa lo agogo lọ fakultu bala mo ní bẹ́ẹ̀ ni fakọ́lá tẹ̀kúl ó ní arákùnrin yìí wá sọ báyìí pé tẹ̀kúl tẹ bá ti fẹ́ pe àwọn èèyàn tó wá kírun ní tẹ́ máa sọ náà ni pé allahu akbar allahu akbar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 ó ní gbólóhùn tẹ́ ma sọ ní tẹ́tìmọ̀ tí àwọn èèyàn láti wá kírun òun náà ní gbólóhùn tí a mọ̀ tá ma fi pè dàmà fẹ́ kírun ìtumọ̀ rẹ̀ náà ni pé Allahu akbar Allahu akbar ọlọ́ọ̀bá lọ́ba tó tóbi jùlọ ọlọ́ọ̀bá illallah mo ń jẹ́rìí wípé kò sẹ́ni tá gbọ́dọ̀ jọ́sìn fún àfọlọ́hun ashhadu illallah mo ń jẹ́rìí pé kò sẹ́ni tá gbọ́dọ̀ jọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn àfọlọ́hun ashhadu anna muhammada rasulullah mun jẹ́rìí pé dájúdájú ànábì muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni ashhadu anna muhammada rasulullah mun jẹ́rìí pé dájúdájú ànábì muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni hayya ala salah ẹ yára ẹ wá kírun hayya ala salah ẹ yára ẹ wá kírun hayya ala falah ẹ yára ẹ wá sórí ire àbí ẹ hayya ala falah ẹ yára síbi àbí ẹ̀yára ẹwà soríire Allahu akbar Allahu akbar ọlọ́wọ́ bá lọ́ba tó tóbi jùlọ òun náà lọ́ba tó tóbi jùlọ la ilaha illallah kò sẹ́ni kankan tá a gbọ́dọ̀ jọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn yìí àfọlọ́hun subhanahu wa ta'ala eléyìí ni sígà kan nínú àwọn síyà tá a fi pe ìrun tí mo fi ní ó yẹ kí gbogbo lọ kọ onípẹ́tẹ́ bá wo bí gbólóyìí ṣe wà àfáà tí àwọn àfáà wọn gbìyànjú wọ́n tún wá gbìyànjú láti sí gbogbo àwọn nọ̀kọ́ tàbáwọn haraka tó báyẹ kó wà ń bẹ̀ fún wa so that a sì mọ bá sì máa pẹ̀lú yẹn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ń pẹ̀rún tá a bá ń wí nǹkan mí yàtọ̀ sí bí wọ́n bó ṣe wà lákọọ́lẹ̀ yìí ó lè máa túmọ̀ sí nǹkan mí ẹlòmíì tí bá ń pẹ̀rún yóò ní ashahadu anna muhammada no wàláyìn tó wúyẹ ó ti tó wá takò tawhid

ìmíyàn wà tó fi pé àṣìṣe ni ó lè máa tako tawhid amúnà bá túmọ̀ jẹ́ tí ó sì bá mú bẹ́ẹ̀ ibi tí ó yẹ káfà kí àwọn èèyàn ó fà ẹlòmíì tó bá fẹ́ pẹ̀lú mẹ́bí àháyà alásọ́lá ẹlòmíì máa fàyà òyẹ́kọ̀ háyí no ó ti pọ̀ jù lẹ́yìn náà kẹsẹ̀ kásìlá lọ́gbà háyà háyà yàní fátà ni yá òyẹ́gbà ó sì ní ó sì jẹ́ yáwù tó yẹ pé mo ṣẹ́dàdà yáàmì kíni ṣẹ́dà wà ní orí ẹ̀ àwọn àsìwí àbáwọn mistake àti pọ̀ nípa bọ́pọ̀lọpọ̀ sí máa pèrún kò sí nǹkan tí ó mú wa kó níbi abẹ́ àṣìṣe wọn ju pé ká lọ jókòó ká kọlọ̀ ọlọ́mọ́sà sí so lábẹ́ hadisi ó ní súnmà ìsà ẹni tó kọ ní òrùn pípé yìí ó tún ní ó wá lọ́ra díẹ̀ àmọ́ kò pẹ́ púpọ̀ ó lọ́ra díẹ̀ láìpẹ́ kọ́ọ̀lá fún masakul ìdá akọ́mùtẹ̀sọ́lá lẹ́yìn náà ọ̀tún wa máa sọ báyìí nígbàtí ọba ń pè rùn nítọ́wí náà ni pé aláhu akbar aláhu akbar ashhadu an la ilaha illallah muhammadu rasulullah hayya ala hayya ala قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله وتوا قنبا في سقامة ona ni pé tó bá fẹ́ ṣe komo ìtumọ̀ rẹ̀ náà ni Ọlọ́run ba ló bá tó tóbi jùlọ ona ló bá tó tóbi jùlọ mo ńjẹ́rìí pé kò se nta gbọ́dọ̀ justice fún tó leto sí ìjọsìn fọ́lọ́run mo jẹ́rìí pé dájú dájú Ànábì Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ba ni ẹ yára ẹ wá kírun ẹ yára ẹ wá soriri dájúdájú ìrun àágbèrún dúró nísìn àbí ìrun ti díntá ó gbé dúró dájúdájú ìrun ti nǹkan tá gbé dúró ọlọ́ọ̀bá lọba tó tóbi jùlọ oná lọba tó tóbi jùlọ la ilaha illallah kò sẹ́ni kankan tá gbọ́dọ̀ jọ́sìn fún àfọlọ́n subhanahu wa ta'ala àwọn gbólóhùn iná ìlà gbọ́dọ̀ máa wí tàbá fẹ́ pèrú a gbọ́dọ̀ dínkù a sì gbọ́dọ̀ lékún mo travel ní ìgbà kan ẹnìkan wá fẹ́ wọ́n wá ń pèrú mo lọ ńgbà tí ń ashhadu anna muhammadar rasulullah oun gaga ní sallallahu alaihi wasallam lórí bí ṣe ń pè kò yẹ ká sọ bẹ́ẹ̀ báwọn sí si sí wá òun náà láti pè tàbáǹkà wọn sí tori míì iru pé ona meta ọ̀nà a ní ìrun pípẹ̀ tó yẹ pé gbólò 17 àtìlẹ́yìn tó jẹ́ 19 gbogbo ẹ̀nà lápàdà sàlàyé pẹ̀lú ògo tọ́lọ́n subhanahu wa ta'ala a gbọ́dọ̀ lékún àti gbọ́dọ̀ dínkù ìtàbá fẹ́ lò nínú gbogbo ẹ̀ òun náà ló ṣe dédé kí a lò afá tó gba àdísí wa ní falamma asbahatu ó nígbà tí mo jí ataitu rasulallahi sallallahu alaihi wasallam ó ní mo lọ bá ànábì fa akhbartuhu mo òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam sọ báyìí pé inna hadhihi ruya haqqun dájúdájú aláyìí aláwùdúdú ni òdodo ni insha Allah tọ́lọ̀ bá fẹ́ summa amara bi ta'zin lẹ́yìn lánàbí wá pàṣẹ láti máa pèrún kò láwọn gbólóhùn nínú ẹgbà wa hadisi mi wọ́n ní ànábì wa ní kókọ́ bilal nítorí pé bilal ọmọ bí a onífàkíánà bilal maula abi bakr wọ́n ní bilal tó jẹ́ maula fún sẹ́dínà abubakr sẹ́yìdìna abubakr olóyọ sẹ́dínà bilal kò ní okú ẹrú ó ní yóò ádínú bìdáàlì èyí máa pèrún pẹ̀lú àwọn gbólóhùn yìí pẹ̀lú ọ̀rọ̀ yìí náà ó túmọ̀ sí pé gbogbo mọ́sálásí ní olùpẹ̀rún sallallahu alaihi wasallam olùpẹ̀rún rẹ̀ táàmà ó náà bilal àti abdullahi ibn ummi maktum tẹ́ pé ẹlẹ́ẹ̀kejì níbi irun àṣùbà mo rò ká dúró mẹ́rin ní òrọ̀ yìí si fi ọ̀rọ̀ rẹ̀ yí wa bá àsàwọn àfáà tí wọ́n ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ní ẹ̀sàn olóore àwa tí wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ náà ọlọ́run wúlò fún wa kálẹ̀ abẹ́lọ́n subhanahu wa ta'ala bá sí tọrọ fún ìmọ́sà sí bẹ́ẹ̀ fọmọ ẹnìkan kan wa náà gbogbo àwọn tá ń tọrọ ọmọ ọlọ́run fún alọ́mọ alálùbáríkà àwọn ìtọ́lọ̀n ti ti fún ọlọ́mọ́sà jẹ́ kó lálùbáríkà ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم أكثر أموالنا وأولادنا وبارك لنا فيما أعطيتنا وأكثر حياتنا على طاعتك وأحسن أعمالنا واغفر لنا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وعليكم السلام ورحمة الله نعم

ẹni tó bá máa ṣe tó tó lè ṣe tó tọ́ sí òun náà ni a ń padà ń bọ́ aka nípa àwọn sífà sífà ọlọ́mọmọrún ó yẹ ká fáànù mú wa but wọ́n máa wọn sì fáàtì wa tí ẹ pé ó yẹ kí olùpèrò ó ní abáka tíra tó ń pè ní síkéhùlẹ̀ mọ̀yásàrù àbí ràǹkìtì àbí àwọn náà àwọn tíra ẹ̀ṣá wọ́n máa wọn sífà mẹ́jọ pẹ̀lú olùpèrò ó náà ni pé nínú ẹ̀ náà ni pé kí àwọn kálímà tí ó máa pè jáde torí pé nínú èdè lárúbáwá tí ara tí kan bá ti yàtọ̀ ó lè mú ìtumọ̀ míì ẹlùmí lè pé máa fẹ́ kòrò lè láàá ìlàlá yóò lè láàá ìlàáha kò sí ha ùpẹ̀ amza ló wà ń bẹ̀ níwà ní láàá ìhànú ó ti ní yàtọ̀ ẹ̀yẹ́ o a ń fa èdè lárúbá ó yàtọ̀ fún gbogbo èdè completely ara kódà wọ́n sẹ̀dí lásán tó bá ti yàtọ̀ eléyìí yóò mú alhamdu alhamdu ló wà ń bẹ̀ àbí anibaka katoni alhamdu ituma yeyato hamdu destruction ni hamdu ti amani ba fe ko wani alhamdu iparu olorun ma pa alhamdu si ni ofo olorun ko tanu be na ni nu gbogbo nka ti kalim abi ara ti ba ti yato o le mu ituma na yato so nta wa si ni eleyi ni pe a so fun pele pele ni eni to òun láà jẹ́ kí kó máa pè so that oníládà ó fi péye ó ń gá sí ní òdí máa kọ́bọ̀ ìdọ̀tí bá irú mọ́sálásí yẹn wallahu a'lam irú kí bí a mọ̀ dáhùn ìbéèrè so àtìbí tá a ti padà sílẹ̀ ni pé kó mi ò lọ kọ̀ tó bá yẹ kó bá wá kọ kò bá wá mọ̀ pé ká fi wí ká fẹ́ni tó bá máa pè sí nígbàtí àfi tí ò bá sẹ́lù mìíràn lókù tí ò bá sẹ́lù mìíràn kò sẹ́ni tó lè pèrún wallahu a'lam Wa alaikum assalam wa rahmatullah bẹ́ẹ̀ni eléyìí náà ṣe pàtàkì láàni láàmùyẹn láàmùyẹn ẹ̀rí pé lábù jàlálà ni allọ́lọ́lọ́ kìí láà tàbání láà tàríkìkì rẹ̀ lè ṣe tẹ̀fíìmù sí ni allahu akbar a ṣe tẹ̀fíìmù láti tẹ́lá because lábù jàlálà ni láàmù ni ó Allahu akbar bá ti máa wí ní mistake yẹn tún wá wá pé the last one lamalif ni ẹlẹ́mí ò tún wá fi tẹ̀fún yára la ilaha illallah àà ilé mistake ni illa ilẹ̀ yẹn láàmù lásán ni ìyẹn kéèsẹ̀ tẹ̀fún ni torí pé lam alif ó ní ṣẹ́dà lóòtọ́ illa àrísàn pé the last one yẹn àmá Allahu tàkọ́kọ́ tẹ̀fún rẹ̀ láti àwọn àfóò ní tẹ̀jù wídì lọ́jọ́ kó lọ́ọ̀kan àríwá kan ni <laughs>

afa wallahu akbar wallahu alam tawari lamu yẹn nìkan kọ́ láwọn yẹn máa fà nǹkan ní tí ó yẹ ká tó fàgán pa ẹ̀ nǹkan ha ò yẹn la ilaha illallah lọ́sí ma wúyẹ̀ ugbólé yẹ káwọn yóò jìnà sí wallahu alam subhanakallahumma wa bihamdi sharallah ilaha illa ant astaghfiruka wa atubu